èmi màmá Rainbow olólùfẹ́ yín a ti múra lẹ̀ o bẹ́ẹ̀ni ìyá ẹgbà sixteen October on this coming Tuesday wo mi mo pè é mi ò pè é bàbá mi yọ̀ ọlọ́run dá mi sí ẹ̀mí mi tún rọ́dún yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wá wo ohun tí mo ṣe fún bẹ́ẹ̀dẹ̀ tún orí ẹ̀ ṣe tún ẹlẹ́dẹ̀ ẹ̀ ṣe kó lè gbì kó lè jà fún ẹ ẹni tó bá mi ṣeré àtòrìṣe máa bọ̀ máa bọ̀ ẹni tó ṣe é rèé àtòrí ẹni ṣe orí tiẹ̀ náà ò ní burú mọ́tà celestia.